لله أوجب على عباده الدعاء فقال سبحانه ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آل محمد كما صليت على آل إبراهيم وبارك على محمد النبي الأمي وعلى آل محمد كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وادعوه وأنتم موقنون بالإجابة ولا تدع الدعاء فإن الدعاء هو العبادة عباد الله من الله الله قد صلى الله عليه ó ní ipò tó tóbi nítorí bọ́jà ìgbà tó lápọ̀lẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó fà nínú ọjà pẹ̀lú sábà bí adúlá ọlọ́run ṣe ní kí ìyẹn kó lè fi kádàrá dáàbò nǹkan já kọ́ ọ lẹ̀ ọlọ́run ọba tó ká ọlọ́run lè fi àdúrà dá àkọọ́lẹ̀ ẹ̀kú padà. ẹ̀yin mùsùlùmí gbogbo ẹni yóò sọ bá ọba tó ká ọlọ́run adá nígbà tá a bá ti rí àwọn òṣùpá tọ́lọ́run fi ń jẹ́ gbéyà tí ó tẹ̀sí nǹkan tó máa máa kọ fún ní lẹ́yìn òbí ní rí gbígbà àdúrà ẹni tó fi ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi ọlọ́run anabi sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tó máa fi ọlọ́run ọba lọ sí mùsùlùmí kan tí ó fi ọlọ́run lásìkò àtúnṣe wípé kọ̀ lẹ́sẹ̀ nù. ولا ọ̀lẹ asọ́rọ́kì òsì sí ìdákùn mọ̀lẹ́bí níbẹ̀ àyàfi الله ọba fún ẹnìyẹn níkanú mẹ́ta ọmọ ẹgbẹ́ pọ̀ sáájú àdá àtẹ̀tẹ̀ òní gbà yọ̀ọ́yà jẹ́ kanú mẹ́ta làdó àyè máa gbà sí. àkọ́kọ́ èèmọ̀ fọláwọn ọba subhanahu wa ta'ala kọ́ni pé wọn tó fi àdó àrẹ̀ fún yẹn lórí bẹ́ẹ̀ bọ́yọ̀ ọmọ ní tọrọ kọ́rọ́ ọmọ àǹtíkì ní tọrọ kọ́rọ́ àǹtíkì ọbẹ̀ tí wọ́n pè òkú dáadáa kan ni wọ́n pè òkú dáadáa àdúrà rẹ̀ lè fi dédé bẹ́ẹ̀. nígbà bí dandanlé ọlọ́run ọba subhanahu wa ta'ala lè tọ́jú àdúrà rẹ̀ yẹn pamọ́ fún fìlà àfẹ́wà níjọ́ tí ń ọ̀nà kẹta òun ni kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́ba fi àdúrà rẹ̀ sí aburú pọ̀ aburú àìdá tó fi léde àdúrà tó fi yẹ. nígbà tá a tẹ̀lé sọ̀rọ̀ wá sọ́lá ń sọ̀rọ̀ yìí àwọn sọ̀hábà tí wọ́n sọ̀rọ̀ àtẹ̀lé sọ̀rọ̀ ní ọlọ́ ọ̀rọ̀ àlù wọ́n ní ìdá nínú fèrè tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ á máa sàdúrà lọ́pọ̀lọpọ̀ nìyẹn. òjijì ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá ní ọ̀dà Allahu akbar àjọṣe kọ́nà ọ̀bọ bí kò fẹ́yìn náà ní gbígbà àdúrà ìdájọ́lá tá a bá ń sọ nípa àdúrà ìwọ táwọn èèyàn máa gbàdúrà yìí sí lásán òun náà ní ká fẹ́ lọ́wọ́ bá gbé ọlọ́run sáré sí ní fún mi ọlọ́run sọ mi ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run sàánú mi èmi ti kò gẹ́ dáadáa ń ká gbàdúrà yìí sí nìyà bí kò fi pé ìtumọ̀ àjọ àná ènìyàn ṣùgbọ́n fún ní ìtumọ̀ lórí jáde pé ìrìn àjọ àméjìlá ní àdínú àwọn àìgbà rẹ̀ òun ni àjọ àtúnṣe yìí fẹ́ àmì pé ṣùgbọ́n àmì ti ọlọ́run ọba mùsàlùmí wọ̀tàrà eléyìí tó ti bá fi ẹyin fọlọ́ bí irú bẹ̀rẹ̀ fáfi hàbí ìdùnnú àwọn àìgbà rẹ̀ lọ́sẹ̀rẹ̀ fọ́nù fàtíhà ọlọ́run ni alihamudulilayi ọpẹ́ gbogbo ohun jíjẹ ìyáyá ẹni tó fẹ́ sọ sí náà lẹ́ni tí lè gbogbo àgbàlá yìí dùwà ìbáàdà arọ̀nàmí àrùn yọ náà ọba ní ní ayé wọn ní máa fífi àrùn náà òun ló sì ká bá ọjọ́ ẹ̀rí. àtúwà ń gbé bẹ́ẹ̀ pé ìyá kaná àwùjọ wa ni ìyá kaná sáyìn rẹ̀ láwọn àti ọ̀dọ̀ rẹ̀ láti máa wá àtìlẹ́yìn nígbà yẹn wá tẹ̀lé tó àwọn mọ́tàlá ní rẹ̀ndín mílíọ̀nù. òun náà ni àjọ àtàfi ń tọrọ ọwọ́ wá níbẹ̀ yìí pé kí ìdílé fẹ́rọ̀ ọ̀tọ̀ ìmọ̀tàkì àrífín rẹ̀ kejì inú àjọ àníyàn. òun náà ni àjọ àtàfi ń tọrọ bí irú ìtọ́wà táwọn ọmọ náà wá sùhánà níbi fún wa ní ìtòsí lórí ìjọ ìdàgbò tó léde títí tí lóra yẹn fi délẹ̀. ìdádàlà àní àgbà ìran méjì èyí dàbí ìfimọ́ wà ìmọ̀ wáyé lọ́pọ̀lọpọ̀ tó ń rún bí àdó àtàfẹ́ lórúkọ bí èyí dáwé lóṣù jáda àti oṣù àwọn àbíkárò títẹ̀lé àdínkà máa ṣe. ṣùgbọ́n tí kì í jáde bá máa rí síbẹ̀ kí ọlọ́run ti báyìí fún mi fún mi ní ìjà báyìí dùwárò kejì káfíńtì dùwárò mọ́tàlá ọ̀sọ́lá òun ní ní ọ̀rọ̀ àmì léèrè nǹkan nínú ìta bí ẹ̀ka mi lọ́rọ̀ ìdáyà lọ́dọ̀ ọlọ́run tó wá nínú òṣìṣẹ́ lórí ẹ̀. ìgbà ìdọ́ta ẹ̀yẹ rúkìn ọlọ́ọ̀rọ̀ fẹ́ẹ̀rí àdúrà inú ti olóore lọ́wọ́ èyí yóò ní ìdá ẹ̀jẹ̀ ń bẹ̀ bóyá ju àtàkì sí lọ́rùn ni àbí ìdá bí léèrè lọ́dọ̀ ọlọ́run ọba tó máa mẹ́ ẹ̀ wá rí sí olóore jura wọn lọ kíkí alukọ̀rán alákọ̀ọ́lẹ̀ òun lọ lọ́la nínú gbogbo ṣẹ dáadáa ẹ̀wọ́n tó tún tẹ̀lé ní kéèyàn láti àtẹ́kẹ̀rọ bí gbọ́dọ̀ sùpánù lọ àwọn àpè láàdìlà àdìlọ́lá wàhálà lẹ́kẹ̀ ìdálà lọ́dún ìgbìlì wàlà wàhálà wàhálà wàhálà kúlì ní kọ́líẹ̀ làhálà wàlà kúwàtà ìlà bìlà àwọn àtẹ́kẹ̀rẹ̀ náà tẹ̀lé àwọn alhamdulilah allah akbar gbogbo wa náà tẹ̀lé kákí alukọ̀rán lẹ́yìn náà ní fífi ẹ̀yìn bọ́lọ̀ ìkẹta nìyẹn ìkẹrin ilé wa fi ọlọ́run kó léèrè kan. ìgbàdọ̀là ẹ̀yẹ ló ti ọlọ́run ọ̀la ẹ̀rí ká sọ wípé ìtọ́lọ́lá ju kùrán náà láàwì ṣùgbọ́n gbà mí èyí tó ti pé pọ̀ lọ́lá tó àlùkò náà ó lè jó òun ní ọ̀lẹ́ tọ́ta sí láwọn àyè mi o. ẹjọ́ fún alágbẹ̀rẹ̀ níjọ àárọ̀fà kéèyàn ṣàdúrà àwọn olókùnrin lọ́lá ju kẹrẹ́ àwọn akéwì kura lọ́lọ́ la lèyà wa lọ sí àwọn ọba ní ọba fi kura mọ́lẹ̀ ní ọba máa ta nù àdó àti ní ó ṣe níbẹ̀ yẹn. bákan náà káṣí àzikiri pẹ̀lú gbọ́dọ̀ subhanallah walhamdulillah allahu akbar lẹ́yìn irun lápẹẹrẹ omi lọ́la ju káṣí àlùkò àdì lọ. ọjà tó gbé yẹn ó ṣe tẹ̀sílẹ̀ ní ti ọba lámọ̀ lórí irun ọba fi kura mọ́lẹ̀ ní bá ìwọ tó ṣe gbà yẹ pọ̀tọ́pọ̀tọ̀ ọ̀nà ìwọ tó pọ̀tọ́pọ̀tọ̀ ọ̀nà tó yẹ kó ṣe fún ẹ̀kọ́ ṣe àtẹ́kẹ̀ ọ̀. àyìnbá dàgbà ẹ̀yin ọdún tẹ ọlọ́run ọba á rí pàṣẹ fún ayé àjọ ọgbà ó lè jẹ́ kẹnu mẹ́ta tá a ṣàlàyé rẹ̀ nígbà tá a bá ti rí oṣù pàtàkì àfi gbà tí ó lè sí ìtẹ̀lé ọ̀nà náà sádọ̀ òbí ní gbà níbẹ̀ nínú àwọn oṣù pàtàkì àfi gbà èyí tó máa ń bẹ̀ òun náà ti tẹ̀kùdí ìmọ̀lẹ́ta àmàlẹ́ sọ̀rọ̀ kéèyàn kọ́kọ́ ti ṣe olóore náà kí ni ṣe olóore òun náà ní sàdáàkà ẹ̀yàn ló ti wọn lọ́wọ́ ẹ̀dá ọ̀gbìn ẹ̀dá máa ṣe sọ́ọ́rẹ́ àánú inú sábà bí ládùn àmì ìgbà rẹ̀. tòwá fi sẹ́ni agbóde pé nígbà tá a bá ti ṣàdúrà àtà àti sọ́dákọ̀ ẹ̀jẹ̀ bá àbá mi máa ń wí wọ́n sọ yí pé àdúrà ọ̀dà bí ẹyẹ ṣùgbọ́n ìyẹ́ tí ó fi fọ̀ òun ẹ̀ ní sàdáàkà àbọ̀rí bẹ́ẹ̀ sọ́dá pẹ̀ ìjọsìn ní sáà fi súnmọ́ lọ́wọ́ ọba hàn nínú nǹkan tá a ti ọba máa fi sábà bí rẹ̀ gbàdúrà èèyàn tọ́jú ẹ̀kẹ́ olóore ọ̀nà ní ìtọ́jú àánú ẹni tó ní kó àánú ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ omi ẹ̀fọ́ yẹn ká máa bọ̀ àti máa lókun gẹ́gẹ́ bí onígbàgbọ́ lòlò. bákan náà kéèyàn kírun èèyàn kírun dákó sàdúrà nínú àwọn ọkùnrin bàtàdó abíńgá nìyẹn kakọjú dá kíbla ìyẹn ní dáa máa ń dojú kọ kírun bákan náà bí yẹn gbé ọwọ́ sókè kọ́ tẹ́wọ́ sí ọlọ́run subhanahu wa ta'ala ọwọ́ ajá ọwọ́ yẹn padà lóṣù. nínú àwọn òṣùpá èyí dájú àfihàn èyí lọ́rọ̀ òun náà ní kéèyàn fi ìfún ọlọ́run ọba sùhánù pẹ̀lú tọ́lọ́run ọba lẹ́tọ̀ọ́ sí ọ̀tọ́ náà dábí fi ìfún ọlọ́run ọba ju tọ́lọ́run bá fi ìfún rẹ̀ lọ bí gbọ́dọ̀ sùhánù lọ́wọ́ ìhàmìdì sùhánù lọ́ ìlàrin nínú ẹ̀ òun náà ní kéèyàn lórúkọ ọlọ́run ó fi bẹ́ẹ̀ lọ ó fi ròyìn ọlọ́run ọba òbí mẹ́lọ̀ kí nǹkan nke wá ṣe déédé àdúrà déèyàn sọ̀rọ̀ ẹ̀dá lápẹ̀rẹ̀ ní ìyẹn sọ̀rọ̀ àdìsíkì ìyẹn lè ké sọ́lọ́ wọn bá sọ àdàgbé yà á rọ̀ ìwọ ọlọ́run tó o máa ń pèsè oòrùn o ọlọ́run bá pèsè jẹ kọ́ sọ̀rọ̀ ìtọ́ ìwọ ọlọ́run tó máa ń sọ wá sí sọ̀rọ̀ ìwọ lọ́wọ́ ma máa ń forí níyàn ẹ̀rù lè forí kejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àdúrà ẹ̀ sọ ọlọ́run káàkà gbìyàn ọgbọ́dọ̀ sí ilé a àdúrà ẹ̀rí. tọ́ba ajá bíi pé àdúrà tá a fẹ́ sí tọ́ba ajá bíi ká fẹ́ sọ̀rọ̀ àlùjẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tó hánì ọ̀la rẹ̀ láti torí pé máa ń fi èèyàn wọnú àlùjẹ́sẹ̀ ọ̀dọ̀ wọ́n rọ̀ kalẹ̀ ẹ̀rí tọ́ba jáde pé yẹn fẹ́ sépè bálábò sí ni nígbà tí yòó lè ṣe sùúrù kó o kú sépè kó o sépè kó ìjọ ọjà tẹ́lẹ̀ tọ́ba fẹ́ sí ọlọ́run mẹ́ ọgbọ̀dọ̀ dákọ̀rọ̀ náà ìgbà ọlọ́run bọba tí máa ń ti gé alágbájá má kò mí sí o èyí kọ́tọ́ yẹn náà òun náà ní ìjọba ìdí ọba àjẹ ní ẹ̀rẹ́ ń nínú àwọn àti tiwájú tó tó olùpàdà tó jẹ́ olùpàdà tó àbí gbà kí ló ń ta òun ní ti àtọ̀ látó pàṣẹ mi sọ́nù wọ́n máa tẹ̀lé lọ́mù níbẹ̀rẹ̀ àjọ àwa àti láàrin àjọ àwa àti níparí àjọ àwa. nínú olùpàdà tó àbí gbà òun ní kéèyàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ẹ̀ǹdì ìrọ̀lọ́mù tó lẹ́mùsì ìrọ̀lọ́mù kẹfìrọ̀ wọ́n là ẹ̀ فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم lábùsí tó ti kọ́kọ́ gan-an. òṣìṣẹ́ tó lè forí ẹ̀jẹ̀ ní ẹjú ọ̀nà ẹ̀rọ ọlọ́run máa forí sí mi kò sì tẹ̀lé torí ọ̀nà máa ń forí sí ẹ̀tọ́ máa ń ti ké èèyàn jẹ́wọ́ ẹ̀jẹ̀. nínú àwọn okùnfà dájọ́ àti ìgbà òun náà ti ké yẹn ti ọpẹ́ fún ọlọ́run ọba sùhánà lórí ìdára tó ṣe ọlọ́run bá dúpẹ́ bí ìṣe ẹ̀wọ̀n kó lè rọrùn lóṣù yìí yìí dákun eléyìí náà ta súnmù yìí dákunjẹ ọ̀rọ̀ mi lọ́rùn mọba tó jẹ jẹ gbèsè mbẹ èèyàn kọ́kọ́ ìjẹra tọlọ́run ọba dẹdà sí èèyàn bàbá fi fẹ lọ́rùn ọba náà ó fi sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ lọ. bákan náà kéèyàn gbọ́rọ̀ àwọn àkókò tọ́lọ́ látàgbà àfi gbà èyí tó lẹ́nu ibi tá a wá lọ ní ẹ̀fíẹ́ àtàwọn àkókò kan bẹ dájọ́ àmágbà èyí tó lẹ́nu kí ebi máa látẹ̀wọ́ àkókò kan ọ̀ àwọn àkókò kan fẹ́ dájọ́ amáńgbà tí a ń lérò fájọ́ alẹ́ ìgbà fẹ́ insha Allah tabaraka wa ta'ala pẹ̀lú ẹ̀ èyí máa ń wáyé ìkéyìí ti ta dúwà dìsẹ́mbà sí wà jánúwárì kéyìí ti ti gbọ́n ní fáìfù dìsẹ́mbà ìgbà tí máa ń bọ́ sí òun náà ní adó ọmọ tòye mi ó tó ni ìgbà táwọn ẹbí gbà àdúrà sí ọmọ àròfà ẹ̀ka lọ́dún náà ni máa wáyé sùhánàlá àdáwò léwu ọwọ́ àti fáwọn mùsùlùmí náà ẹlòmíì sí ọba lọ sọ́ọ́ sínú àwọn náà bá tún lọ mọ́ náà jẹ́ kí ló dé ẹ̀rí fáwọn bẹ́ẹ̀ fún ọdún tuntun ni sùhánàlá nígbà táwọn gbọ́ fáwọn ẹnìkan fẹ́ sí ọ̀sán wọ́lá àwọn ẹlẹ́sìn sí àìsàn ẹlòmíì ọba sọ pé mùsùlùmí ni wọ́n wọ́n sì jọ lọ sí àìsàn ọdún ní twenty five ẹ̀rí sẹ́rí pé nǹkan yẹn ó fojú hàn dáadáa pé ká má wulẹ̀ tẹ̀ra wa yá wa bí ju nǹkan wọn àyè lè lò sí lórí ìlànà láti sọ̀tàlá fún wa. tó nípa bẹ́ẹ̀ ẹ̀ka lọ́dún wà sábà àgbà òun náà ni yọ ọmọ àròkà lẹ́yìn náà ni àwọn ààyè ààyè dáàtí máa ń ṣe hajj ẹ̀ka lọ́dún náà ni lẹ́yìn náà ni kíkọ́ òru látò kọ́ni ẹ̀ka lọ́dún náà ni lẹ́yìn náà pàpà jùlọ nínú àwọn tó kó dáadáa máa ń gbà nínú oṣù àti kò sí gbogbo àwọn oṣù míì yẹn ń bẹ kódà kò sí rọ̀ lóòlù àwọn àlùjọ ń bẹ. ìgbà àsìkò tí wọ́n bá tẹ́lẹ̀ ní ọjọ́ ọ̀gá ọjọ́ ti dé ọ̀wà twenty five december kò sí ń kọ́ gbogbo ògbà yóò wò kánú àtọ̀rọ̀ ọ̀rú lẹ́la tó kọ́lé o nínú ọ̀sẹ̀ ẹ̀wẹ̀ àkọ́lá pẹ̀lú kájú àmàlà àwọn ẹni tó ṣe yí ni lọ fún sẹ́ńdè máa gbígbà tó àti èyí sì wa nínú àkókò tó fún ẹni àti bíi òní agága ní wákàtí lọ́ba kẹ́yìn nínú àkókò ní gbogbo ojoojúmọ́ àti ní gbogbo òru òun náà ní gbogbo ìdákẹ̀ẹ́dá mẹ́ta ìfẹ̀yìn òru àdúrà máa ń gbà mẹ́ láàrin sáfẹ̀rún sí kọ́mọ̀ àdúrà máa ń gbà mẹ́ ẹ̀rí eléyìí lè wáyé ló kò lè wáyé lọ́dún lẹ́yìn àdùwàlà àdúrà máa ń gbà mẹ́ èyí náà lè wáyé ló kò lè wáyé lọ́dún nígbà tí yẹn bá kú jáda ọba àjọrù ọba àjọsà nígbà tá a dùn àgbà yìí. kí ẹ tó sálámọ̀ níbi irun náà ẹni fáwọn àdúrà kan bẹ dáńdẹ́bì sọlọ́lá ẹ̀sọ́lá ní ká máa ṣe àdúrà máa ń bẹ̀ ẹ̀rí àdúgbà tá pa nínú. bákan náà ìlú àdàlà ẹ̀yẹ ń fi ọlọ́run àti wákàtí ń bẹ amáńgbà ẹ̀jẹ̀ bá fún wa òun náà ti fi sáárì nígbà tá a ti ẹjú lọ́jọ́ àti wákàtí náà àti wákàtí kan nínú ìdúmọ̀ làwọn bá kókó lọ fẹ́ ìjọ ìdúmọ̀. àwọn ọ̀sẹ̀ tí kankan tó ipá tó amáńgbà tó jẹ́ ti títọ́ da òun ìgbà tí yẹn bá ń gbà rẹ lọ. àbí ẹ̀kọ́ wọn ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ àbí yẹn náà ń ṣe àzékè àmọ́ àwọn mùsùlùmí kójọ́ bì kan àbí ẹ̀kọ́ ńgbà tí yẹn bá fẹ́ sùn àdó àmà gbàgbà yẹn náà nígbà tí yẹn bá rí kàáyà àdó èdè ìgbé táwọn kan bá kọ lọ́dọ̀ sí wa wọn táwọn bá kọ ní pé ọ̀pọ̀ lọ́wọ́ ẹ̀kọ́ owó ló ń bí sásùkò wájú tí ó ṣe. anábì sọmọ lọ́ọ̀bà àdùsọ̀lá wọn ní sásùkò bá kọ ẹ̀sọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala nítorí sásùkò yẹn kọ́ sí lórí o màláíkà lórí. bákan náà nínú òṣèṣì dágbà máa ń gbà òun ni kéèyàn ti pè pálábò nínú òṣèṣì dágbà máa ń gbà òun ni kéèyàn wà fún ìṣòro kára kéèyàn ń tẹ́lẹ̀ mi máa ẹlòmíọ́ ìjà òsì tí kò ìjà ojú ìgbà tára ni ẹbí ọba nígbà fẹ́ fẹ́ dínkù ẹ̀ nínú àti ìgbà tájọ amáńgbà nìyẹn ẹlòmí òsì ló kí gbàgbà ló wà lọ èsì fún òsì ti kiri ó lò ẹ̀rí bákan náà nígbà tí àtìmàdé yẹn bá ṣàjọ àfún yẹn àti mùsùlùmí ọdún bẹ́ẹ̀ náà fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ nígbà tí òsì fẹ́ àbí yẹn pàdé ọ̀tá lójú oorun tàbá ní ká lọ wọ àwọn ààyè wo làjọ amáńgbà gbogbo mọ́sálásí ni ẹ̀rí pé kò sọ́ọ̀tù bẹ́ẹ̀ òtítọ́ ti bẹ̀rẹ̀ níbi bí wọn ti kọ́ba di dìsẹ́mbà kájú wọn wọn lọ ọ̀hún yẹn níbi ìdíkò kẹbi lọ sàdó àkóńpẹ́ ní ọdún títún ni gbogbo mọ́sálásí ilé ayé yìí pátá ní àbáfẹ́ ló ń bẹ́ ọlọ́wọ́ ọba ọgbà onídìí kákójọ kálukọ́ máa sàdó àníkọ́ ọ̀sán ní ẹ̀rín bẹ́ẹ̀ náà ìgbà tí ẹ bá dé kàárà àtẹ̀tẹ̀ aláwọ̀ àyè kọ̀ọ̀kan bẹ̀ táwọn olùmọ̀dá máa kódà wọn lọ́pọ̀ mẹ́nu àwọn àyè tó ti pé yẹn lè fi bẹ́ẹ̀ lọ ní káàbà tọ́lọ́wọ́n gbà nígbà tí yẹn bá mú mi zamzam ní mùsẹ́lífà ni ní mùnà ni nígbà tá a bá ń fi hajj àti ní gbogbo àràmáàtì àti gbà tí yẹn bá dé onífà bá ti mọ́lù wa tó fi jáde bá tó àtàkùn ẹ̀mí sọ́kọ́ àtàlákọ́ alẹ́kọ̀ọ́ أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مكان لا مواضيع أستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين مجيب الدعوات والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه جميعا إمام وصفات الله pé ọlọ́run máa ń lọ sábà bí kájọ àbígbà òun ni pé ìyẹn tó bá wọn lòdò òun ni pé ọ̀rẹ́ lọ ẹni pé yàn kí nǹkan lọ pa wọn. nínú àbòsí alákòóso sọ́wọ́ lọ́wọ́ yẹn kí yẹn dá padà. nínú àwọn òkúpa yìí òun ni kọjá pípé tí lẹ́yìn ó máa jẹ tí ó ti mú tí ó ti wọ̀ tí ó ti nǹkan àtúntí ó kù ọwá nínú ìkàtúntì kàlàyé níbi iṣẹ́ aláàlú nínú àwọn olùfàdàdà àwọn gbà tí máa fi gbà èyí ti gbọ́ pamọ́ òun ti kéèyàn kọ́ nínú tẹ̀lé tọ́lọ́wọ́ wọn fáàn kéèyàn jìnnà sí haram kéèyàn tó wá sọ̀rọ̀ fún àwọn kẹtọ́ba ní ṣùgbà ẹ̀ẹ́dì pọ́ náà rújú ẹ̀ ti pọ̀ láwùjọ lù àwọn èèyàn wá béèrè béèrè wọ́n lọ ládùúgbò béèrè tó béèrè gbogbo vitamin ló fi ń ṣèbéèrè lọ ó rí pé kọ̀ọ̀mẹ́sì téèyàn lè máa gbowó kiri kan ẹ tọ́ba ti pé bísíǹsì kan ní ẹ tẹ́nìkan bá wọ ẹjọ́ tó ń lò yẹn kan ti ń pọ̀ jù nígbà tó ti ní ìrújú yẹn kí yẹn parí ẹ má jẹ́ àgbàgbé ọ̀rọ̀ tá a nẹ́bi sọlọ́kọ́ àṣàlá ń sọ ọ̀nà ọmọ ní sákò ṣòro ha ọ̀pọ̀lọpọ̀ sẹ́kọ̀rọ̀ àdìdí níbi wàá ẹ̀rù rẹ̀ ẹni yóò tọ́ bá sọ́ra fún ìrújú ìṣẹ̀ tó ti sàrà màmú dábì ọ̀tá àrùn ẹ̀ tọ́ bá sọ́ra fún ó sọ̀ ẹ̀dá dọ́là ẹ̀yẹ lóṣù ọlọ́wọ́ bá tá a bá wá ń sàdúrà lọ́wọ́ ó tún ní àwọn kẹ̀kẹ́ tá a gbọ́dọ̀ sọ nígbà tá a fẹ́ kájọ àgbà òun ni kọ́kí yẹn wá ń tó kéèyàn ti ní gbọ́ngàn létí kọ́ ọlọ́pẹ́ ní ti ń pè yọ ọjà mi ló kí èrò ń pè yẹn mọ́tún lágbára ní Allah kéèyàn para ti yányá kéèyàn tún Allah kó gbé gbogbo àríwọ̀ yẹn lẹ̀ kó lọ́dọ̀ ẹ̀ lórí yàtọ̀ sí ọlọ́run bá ó sì pàmò dájú pátá tó ń sí ọlọ́run bá. ànábi sọ̀rọ̀ wọn máa lọ sọ́lọ́ ó ní ọdún ọlá ẹ máa fi ọlọ́run wà á tó mú ìlú nàìjíríà ti ká ara lẹ́nu tó ti má pàdájú ká àtàwọn ẹgbẹ́ ti ọlọ́run ọ̀gá ọ̀dà mi lójú ẹgbẹ́ àdàlà ẹ̀yẹ ó ti ọlọ́run bá àwọn ẹgbẹ́ ń bẹ́ẹ̀ ẹni tó bí lọ thirty one tí wọn january wọn pè jésù bẹ ọ ẹdẹ ọlọ́run sì ni jésù òjijì ọlọ́run ẹrú ọlọ́run gẹ́gẹ́ bá tẹgbẹ muhammad sọlọ láti sọlá ẹni jẹ ìkí ẹlòmíì papọ̀ gbà ó kódà kí yẹn fi mọ́lá ẹ̀ka àti ọlọ́run kódà kí yẹn àti kí yẹn fi ọlọ́run ọ̀dàkùnjẹ wọn àlùjẹ́nà àlùjẹ́nà tó ti pé ìsìkèrè ọ̀làgbára láàrin wọn ní gbogbo ẹjọ́ yìí sáàtò pé kọ́lọ̀ ń dé wọ àlùjẹ́nà àbẹ́ ẹ̀kọ́ má wọn náà ìdá tó ti rẹ̀ ó lé rẹ̀ ọmọ ọdún gbogbo ẹjọ́ yìí èèyàn náà ní ọlọ́run nínú ohun tí ìjájọ́ àgbà wọn ní kí ni máa fẹ́ lọ́wọ́ ẹsẹ̀ ìgbà àní kóhùn ọ̀tẹ̀ kóhùn kóhùn rọra fún báyìí kóhùn tẹ̀ ló lè jà kóhùn tẹ̀ rí ẹ̀fà àti jagunjagun bẹ́ẹ̀ nínú àwọn kan tí ò da kóhùn tẹ̀ rẹ ní ìgbà àwọn fẹ́ gba ní gọ́ọ̀mẹ̀ ní tàdúrà rẹ̀ àní kí ni máa mọ lẹ́ni já àti kí ni máa tàdúrà kọ́ àyùmá ṣerú àdúrà bẹ́ẹ̀ lè yá àlejò rọ́ọ̀gbà. ìwọ ní yẹn mẹ́sọ yẹn yóò pinnu rẹ̀ ní ọlọ́run dákun sí kẹ́mi má jẹ mí yá ọlọ́run mi ọlọ́run mi ọlọ́run fún mi lọ́mọ alágbèéká ọlọ́run pèsè àdìsí ọ̀dà fún mi kó kúkú sí ni ẹ̀rí nínú òun ni kí yẹn máa kẹ́jọ́ àdúrà ẹ̀rí àdìsí àlùfẹ́lẹ́ wọ́n ní wọ́n máa gbàdúrà ní kọ̀ọ̀kan yìí tí ò bá ti káyì wọ́n á bèrè sí ọlọ́wọ́ sọlọ́wọ́ àlọ́sọ́lá pé kò ní ó ti káyì àwọn náà ní dání ẹbá sọ pé mo ti bẹ lọ́wọ́ títí bá ìlú wò rí gbígbàdúrà ó ti kó sábẹ́ òkú pàtẹ́kálọ̀ àrè gbígbàdúrà ẹlòmíọ́ máa ń lọ bá àwọn àfa ẹgbẹ́ yẹn àfa ẹ̀ ń pe kínní ìsùn ọkọ̀ ọlọ́run lórí sọ ọ́ níbi aburú bọ́tọ̀ jẹ́ ìdí ọlá ẹ̀yà mọ̀ ṣùgbọ́n gbà tí òṣèlú ní orúkọ ọba ẹ̀ lọ́gbà pé kò rí bẹ́ẹ̀ nínú ohun tí ìjà lọ gbà òun ni àlẹ́ fi sá kéèyàn máa kó rẹ̀wẹ̀ nígbà tí bá ń kàdúrà lọ. àbẹ̀ ẹ̀kọ́ kéèyàn máa kàdúrà ọmọ ẹ̀rọ bá fi tó bí ẹni tí ń kàdúrà lọ ọwọ́ gbé kétẹ́sì ìbàkúmàdì àbí sàyí ló ń pa ìtọ́ òun náà ní kéèyàn máa lẹ́kọ̀ọ́ níwájú ọlọ́run ọba sùhánà ẹ̀rí wọn láti ẹbí kan irun rẹ̀ ṣùgbọ́n kọ́ òjijì ọlọ́run wa sọ báyìí pé arákùnrin yìí máa ti kẹ́jú pọ̀ ọ̀kẹ́jú òjijì ọlọ́run wa ti lọ́kọ́sọ rí pé kọ́kọ́kọ́ sọ pé fọlọ́ ó sì fi yìí tọ́lọ̀ pẹ̀lú tọ́lọ̀ ọba lẹ́tọ̀ láti fi yìí èdè kọ́ àgbà pé ọba gbangba ọba kàǹkà ọba jálajàla òrìṣì kìnìkẹ ọba oníṣì kò yóò gbé léde yìí ló dé kọ rẹ̀ gẹ́gẹ́ òun ni kò fi yìí tọ́ba tí wàá gbóòrò fẹ̀yẹ́ náà ọmọ àdébí tọ́lọ́ àtàlámì yóò tó wàá sá sàlámù lẹ́yìn ìgbà yẹn ni ọ̀sẹ̀ wàá sàdúrà ọba bẹ́ẹ̀ sí gbàdúrà nínú mo ti máa ń kọ̀ fún yẹn ní yẹn gẹ́gẹ́ gbàdúrà òun ni kéèyàn máa ṣàdúrà lórí kọ́rọ̀ ti parí lórí ẹ̀sìn irú àdúrà ni wọ́n ṣe bí kéèyàn máa bẹ lọ́wọ́ ọlọ́run kẹsìmọ́ fẹ́nà ni pé ti fẹ́ kú láéláé ẹ̀dá ọlá ti wá yóò kú ni àyẹ̀fẹ̀kọ́ kéèyàn máa kọ́ wá la àwọn alábọ́run gan ni wà lọ́dọ̀ àwọn àbá wọ́n lè wà fún kúlíkúlù kàrá á náà àbí ọ̀bí ẹ̀rí nínú nǹkan tí ìjáde ọ̀gbà ẹ̀rí ilé yóò kílé àti wa wọn lọ́nà ọba sùpánù ọ̀sán alákòóso ní ọmọ rẹ̀ ọ̀gá tuntun kan rúbọ̀ àwọn akófìyà ẹ fi àtẹ̀dá ilé ní tó fi rẹ̀ bẹ̀mí ọlọ́run ẹ ti tún ní bẹ̀rù ọlọ́run ọba ń bẹ̀ tọ́rọ́ wọn ò ní fẹ́ sáwọn ẹni tí ń ó ní wọn náà lọ ẹni tí bá ń fi lẹ́tà kan náà parí àdúrà sí mẹ́sì o nítorí pé mi bá nẹ́ẹ̀lì gbé sọ̀lọ́ mọ́ àlùsálà àtàwọn sọ̀hábà rẹ̀ wọn èyí fi lẹ́tà kan náà parí àdúrà ó sì àwọn akábá ládùúgbò àti àdìsí ẹ̀ ọba àjà sí pé rọ lọ parí eléyìí la mọ parí eléyìí wọn láti fẹ lọrùn dáadáa tó fẹ lọdọọlọ ó sì ní kọlọ wọn bó sí nínú fẹsẹ ìjágbé ọgbà kò ní bí yẹn máa kí lọlọrun lórí. ẹ bọ̀ fún mi ọlọ́sàkàtà ni kì í sàkà wa ẹ̀rí ní sinmi ọba ti di ọjọ́ ọ̀tún la ní ìsìn ẹ̀dá àwọn ká ní sẹ́ńdẹ̀ àwọn júmọ̀ àyè wọ́n wá sí ti àwọn wá sí sátọ̀dẹ̀ làwọn rí àwọn làwọn alẹ́ akẹ́yìn gbẹ̀gbọ́ wa lọ wọ́n sọ wa lọ tó dídí òfin dàbí àwọn wa sọ wa yìí subhanallah bàbí wa ní ìtò àdó àtọ̀ wa mú ti káyìí àwọn gbé àwọn káàkiri mọ̀ di bí ọ̀la nígbà tí bá fún tí jẹ́ fi sẹ́ńtì ní tẹ́lẹ̀ ẹni ó ara ń tabi lórí dé kalẹ̀ ìgbà ẹ̀gbọ́n ni àwọn rìdíìmù tẹ̀lé máa dín lẹ̀ báyìí ẹ̀yẹ káwọn tẹ́lẹ̀ máa ti kẹ́kẹ́ dáhùn náà kọ́ kí wọ́n fi gbé kalẹ̀ jù bẹ́ẹ̀ náà lọ tẹ́sí wàá lé lẹ́yìn àdíra nù tó fi àti òkun kẹ́ẹ́ òkun sábẹ̀ rẹ̀ àkúrú náà ní òkun sábẹ̀ rẹ̀ ọwọ́ àti fáwọn mùsùlùmí náà wá ń bí àwọn ẹni yẹn tọ́ba ní bí ọjọ́ òkun ah, ah, ẹni nínú kẹ́kẹ́ jáde ọgbà rẹ̀ ọ̀pariwo lọ́lọ́run lórí ọ̀rọ̀ bá dẹ́dá ni wọlé àti àbísọ̀lá ti ga wọlé àti kọ́ọ̀mì sí hàn àdó àrẹ má gbowó rẹ̀ sókè má sì jọ wá rẹ̀ lẹ́sí bíbí wọ́n ní òní mọ ohun tó ń sọmọ́ ẹ̀rí àyíṣà wọn ti lọ́wọ́ sọlá àyíṣà wọn ti tẹ̀rí àyà ọ̀sọ̀ kalẹ̀ nípa ohun tó ní ti fẹ̀ lọ́rọ̀ àdúrà kí a tábà mẹ́sì àdúrà ká tó àdúrà wa mọ́ wa báyìí àkọ́kọ́ àmọ́ tó fẹ́ kọ́lọ́ bí subhanallah wa bihamdi káfí bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì káta sàlámù bàtà yóò náà nígbà láti ìlọ wà níbí yà ìkẹta kínyàn ronú tó wà dàpọ̀ ti jẹ́wọ́ ẹ̀sẹ̀ ìkẹrin kínyàn dúpẹ́ bọ́lá lórí ìdẹ̀ra tó ti dé. ẹ wo láyé bíbá yìí rẹ ẹdẹ gbàgbé lọ́wọ́ gómìnà sẹ́wọ̀n fẹ́ẹ́ sọ pé ìyọ̀ ẹ̀sẹ̀ lẹ́sìn kí ni máa dúpẹ́ lórí ìdẹ́ èyí ó sọ pé bọ́lá ọba subhanahu wa ta'ala lórí ìdẹ̀ra rẹ̀ wọ́n ní ìlú mọ́sálù àìrà ṣé ìpínlẹ̀ iná ìbá ilé ẹ̀kú gómìnà ajé gan yóò tún gòdè yóò sọ pé yọ kọ́kọ́ fún kọ́ná pé àlùbá ilé ọ̀nà yẹn àwọn fẹ́ ó sì àkẹ́tẹ́lú mi sì lọ fún mi orí fún mi tó jágbe títà tó gbé lọ ilé ìgbẹ́ tètè ìjẹ́ lọ́ba pàtàkì lèyẹn fi bẹ́ẹ̀ tó nípa bẹ́ẹ̀ ọ̀ ní ṣe lẹ́kọ̀ọ́ rẹ̀ ní wọ́n sọ pé jìmọ́ ọ̀tún á òun náà ní kí ẹni gbólóhùn rọ́ọ̀tàn ẹ̀ láti nà fi dúnìá hasana ọ̀bìnà àfẹ́rọ̀ hasana ọ̀bìnà àgàbàdàn àti ọmọ àmà àgbàdo àyùbá ọ tọrọ ọmọ òbí ọjọ́ ọ̀gbàdo àti ọba ni ọ̀sàdúrà bóò lè yọ̀ọ́ ṣe ní màdúrà ṣe ó ṣàdúrà kò ní kàn máa ṣe ìka rẹ ní ìtò ṣe pé kò ní mú tòmọ̀ tó dáa jáde. àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala àdúrà yẹn wà parí ẹ̀fẹ̀ látàlábù pẹ̀lú káṣà sàlátù fún àmì sọlọ́wọ́ àṣàlá يسأل الله تبارك وتعالى ونقول اللهم هذا الدعاء ومنك الإجابة اللهم هذا الجهل وعليك وعليك الثقلان اللهم اجب دعوتنا في كل الامور واكل عمرنا في طاعتك يا الله يا رب العالمين يا ارحم الراحمين قوموا الى صلاتكم ورحمه الله تعالى